ń ṣe bákan mo ní ṣéwù ìdásàláti nítàn tí wọ́n pa fún wa ìkan náà ò ṣojú àìdáyé àmọ́ kan wà tá a ti dáyé akéré ni wọ́n á yan ọlọ́run dákun fẹ́ atẹ́gùn òjò yìí lọ bòmí ọmọ ọmọ ọmọ ìdásàláti òun ní ṣe ọmọ ọmọ ọmọ lọ́hùn. Ọlọ́run kó dákun kó gbà bẹ́ẹ̀. àmín. bàbá wa àgbà tí wọ́n wà jọ bàbá wa Kamarudeen ẹ dákun ẹ má kú bá mi ẹ dákun. sẹ́ni gbogbo tá a bá Kamaru wí ọ̀rẹ́ lèmi rẹ̀ bàbá ríra wa àmọ́ ṣàpẹẹrẹ ara wa bàbá tí ó jà fún àgbogbo wa yẹ́nyẹ́n lẹ́yìn mọ̀lá ní sẹ́ka Adam àti bàbá Mudirul Markaz bàbá wa tó jókòó yìí 1974. Ah, ah, la ilaha illallah. Salati wa taslimi. واسكا تهنياتي على المصطفى المختار خير البريات ṣe wá rí i pé n tà ń wí ó jọ bẹ́ẹ̀ báyìí ẹ̀ pé bàbá ìdásẹ́ ọmọ ó wọ mọ́ríkàz bàbá ní èmi ni bàbá wa tẹ́jà àbá gbogbo wa wọ́n lè mi ni kéékèèké báyìí náà ni wá láàmú wa pariwo ibi tí wọ́n fi sanarabia àti àwọn sanawi gbódì yẹn ilé páànù báyìí ni níjọ́ náà lọ́hùn iná kó wa dà sí wọ́n wá ní ibi adé wọn gbọ́dọ̀ bàbá bá wọlé wíwọlé tí wọ́n wọlé ẹ̀yẹ́ mọ̀ yìí. ẹsùn mẹ́rin gbogbo wa sì ní abẹ́ lọ léèwé ni àwọn tó ń ní wá tó ń bí wa nígbà jáde sẹ́nẹ́ primary primary gbogbo kíláàsì wa yẹn kò sẹ́ni kankan primary náà kó wa wá àṣebí la wà ní àgbàdo ti gbé ẹni ha ha ha eré pa gbogbo gbà bàbá wa wọ kíláàsì wa jọ kan náà wá ṣe wá wa. wá sí ọ̀hún ló ṣe kan lára èmi ti sìn. nígbà àwọn dé kíláàsì wọ́n ní ẹ̀yin ọmọ wọ̀nyí ẹ má pariwo wọn ibi tá a ti tún pariwo wọ́n ní ẹ mọ iye ọdún tẹ́ lónìí tàbí rí wúlà ìdáàdì tání àìdáàdì tánítà ìdáàdì rábì àìdáàdì wúlà tẹ òjì tání àtẹ òjì tánítà káwọ́ lérí wọn ni ẹ ṣe sùúrù ni. bàbá wọn ni ẹ yá mú ṣọ́ọ̀kì wá ní bá kọ́ síbẹ̀ pé asọ́búrú lè fàáhù lè fara bàbá òun la wá jọ dẹni tí jọ ń jókòó papọ̀ ṣe rí pé ọ̀rọ̀ mímọ́ ó lágbára díẹ̀ èmi àtirú àwọn lọ́nlọ́n bàbá ọlọ́jà rí i pẹ́ àbá kàmọ́rù àṣìṣe rẹ náà nù torí láàbá bá àbá wa wà ń bá a ti sí tá a bá ríra wa lóde a máa ṣàpọ́nlé ara wa àmọ́ táwọn àbá wa bá ti wà á jòkó ká máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ́yìn náà dùrà kẹ́mọ̀ ti tàyíà a sí ní mọ̀ádára mọ̀ádára náà la wà o àmọ́ mọ̀ádára àwọn oní fẹ́tẹ́fẹ́tẹ́fẹ́tẹ́ a ò sì gbọ́ lárúbáwá tó nǹkan nípa bẹ́ẹ̀ alhamdulilayi àwọn bàbá wa àgbà yányán sàlátì àgbà pátápátá ti létoko d'Amẹ́ríkà dé London àwọn rèé àwọn ni bàbá ń rora fún pé a ò lè ṣe nǹkan kan a bá rí wọn àdìbò àwọn wakilu kadiriya eh, àwọn náà sì jẹrìsí kódà ẹ̀mẹ́wàá là ń dà wọ́n láàmú ẹ wá wọ lọ́hùn nígbà wọn gbé máàkì fún mi ká sọ kankan ni bàbá wa gba àlífà wa dé. ọlọ́run járe yín pẹ́ o. ọlọ́run járe yín pẹ́. ọlọ́run járe yín pẹ́ mo tàn mọ́ pé àwọn náà wọ mọ́ríkàsì ní seventy five sí seventy six mo rò bẹ́ẹ̀ wọ́n sì jáde dáadáa pẹ̀lú àwọn bàbá wa ọlọ́run bá wa kẹ́ wọn bàbá wa yáyá sàláàtì rahmatulahi nípa bẹ́ẹ̀ èyí tí wọ́n ní kẹ́mi ó ṣe àlùkọ́yà ọlọ́run ti ṣọ́ ọmọ ó ti dáàbò bò níjọ́ tí àwọn bàbá wa kàlíbà àgbà tí wọ́n ti gbọ́ pé ìyàwó Ádámù tó wà ń oyún ni wọ́n ti ń fẹ̀mí ṣàdúrà pé yóò sì bí láyọ̀ yóò sọ̀ láyọ̀ àwọn àyà ìṣọ́ tí wọ́n ń ké ńgbà náà tí wọ́n bá fi lé mi lẹ́nu nísìnyí èmi ò ké tí n bá ti ké tán ìjùmọ̀ ìkìlẹ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ àgbọ̀dọ̀ mọ́ra. ṣàzílì Muhammad Sambo ọ̀gáníjà. kí la fẹ́ fi rántí ẹ̀.

kìí ṣe mo rò dájúdájú ní kùránì kẹjọ kan níbo yẹ káwọn ọmọ wa pọ̀ lọ́dọ̀ ẹ̀ lórí kùránì sixty six yọ ọjọ́ sixty six kùránì sixty six abájáde ló ṣe tí kò ní í gbà ní kètò ọláyè tó rárá kètò kankan ọlọ́mọbẹ dàbí àwọn ẹni iwájú tí wọ́n lọ ibi wọn lòun ti ẹ̀ dá lòun wá gbọ́tà wọn òun kàtà wọn wọ́n sọ pé kùránì yìí náà làwọn fi dẹni táwọn dà lájìsá sì lè mú kùránì nínú ilé bẹ̀wò ní lábẹ́ pa iná sí pé fúrúùtù bẹ̀wò ní ìmọ̀ kékékéké nígbà ó yá ni wọn ẹni tó bá bá jẹ́là bí wá sáàsì lé òní kàmí tí ó fún olóògùn kan kò ní ọ̀rọ̀ pé ẹ̀ wàá lọ́jọ́ orí kíní kan ọlọ́mọ jẹ́ kíní ẹ̀ ń pè bẹ́ẹ̀ kíní ẹ̀ ń pè bẹ́ẹ̀ láíláí alimami Shazili àdúrà ni wọn ní wọn àwọn ṣe fún un so náwó ẹ ẹni tó dẹ̀ jásí pé náwó náwó làwọn gangan owó tábàtà sì bá ní sàrà ní everyday bá a ti wà nínú ọgbà yẹn nígbà tá a jọ wà ń kí àbá kan àbá kan máa ní ah, ó láwọn oúnjẹ lọ́sàn yìí gbogbo ẹ̀ ṣe wá ṣe kínní nísìnyí náà ní lẹ́ẹ̀kan náà ní ó sáré lọlé alájà yìí ọlọ́run dákun jẹ́ òjèrè àwọn ọmọ rẹ̀ alájà dákun jẹ́ òjèrè àwọn ọmọ rẹ̀ alájà dákun jẹ́ òjèrè gbogbo tó lọ́n bá ṣe fún ọ lẹ́ẹ̀kan náà ni ó sáré ránṣẹ́ sílé sẹ̀mú ni ìyẹn ló wà lẹ́ni ìrẹsì ni tòlótòló ni adìẹ ni ẹran ni nígbà tí ó bá tóbi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sọ́gbọ̀n ìṣẹ́jú mú gáàsì nígbà náà igi náà ni kí àwọn ti gbèrè sáàjọ sọ tẹ́lẹ̀ àlùbáríkà yìí náà gbogbo ẹ̀yin ọmọ pátápátá àtọmọ ọmọ ẹ mà bẹ nínú àbúrò mi la ilaha illallah èyí táwọn bàbá bá ní ká ṣe ní rìkọ́yà àwọn àyà wo lẹ ká mọ̀ ké ntẹ bá wí náà ni bàbá kàdé bá gbà ntẹ bá ní ake ni o ànàkùnmọ̀là èyí tí mo wílẹ̀ kan tí mo ní kan akéré nígbà náà àmọ́ wọ́n pa á nítàn fún wa òun ni ọ̀rọ̀ tó lójòdé èyí tí òṣojú wa tá a bá nítàn òun ni mọ́ṣáláṣí tí ń bẹ ńlọrin mọ́ṣáláṣí àbádá mọ́ṣáláṣí ǹdá ǹdá ǹdá tàǹgbé kò sí mọ́ṣáláṣí bẹ̀ tẹ́lẹ̀ gbalasa báyìí níwájú ilé wọn bẹ̀ wọ́n wá ní àwọn bẹ́ẹ̀ kọ́ záwíyà kàdíríyà àwọn záwíyà tó kàdíríyà Ìlọrin kódà fi bilari yorùbá àwọn náà ni kíkọ́ tó wọn làwọn bẹ́ẹ̀ kọ bíi nineteen forty kìnnì kan ni àwọn bàbá àkàdébà gbọ́ màmá wọn wá ń kọ lọ́wọ́ ó débi tẹ́ẹ̀dì wíńdò ẹni tó wá ń kọ wá dáwọ́ dúró ìjọ kìíní ìjọ kejì ìjọ kẹta bí ọ̀sẹ̀ kan àbá àwọn àyà àyà àtàlágbá ramutulale bíi tẹ̀gbọ́ntàbúrò àdúgbò ni wọ́n jọ jẹ́ bàbá yẹn sì ni àwọn bàbá mọ̀ wọ́n dáadáa àwọn ẹgbẹ́ sábẹ́ àwọn sọ wọ́n á lọ̀rọ̀ mọ́lẹ̀ ni wọ́n wá láwọn kọjá lọ làwọn wá rí i torí mo lọ bá bàbá yẹn gangan ni o bàbá bẹ́ẹ̀ sọ ìtàn ẹ dákun ẹja máa lọ bẹ́ẹ̀ ni tó bá ṣẹlẹ̀ sí gangan káwọn máa gbọ́ orí rédíò orí kinní kankan ẹni tó jẹ́ gangan ẹja máa tọpa ẹ bàbá alágége ló fi kọ́ wa nígbà àwọn nígbà táwọn kọjá lọ àwọn àti àmùdá ayélujábẹ́gàn bí àbúrò mi ẹ̀ sí wọn àwọn ń lọ ìrìn kan àwọn ń lọ Ìbàdàn àwọn lọ wọkọ̀ lágàkà bí táwọn ti ń lọ làwọn bá ẹni tí ń kọ́ sáwíà lọ́wọ́ ó jókòó kalẹ̀ kò sí nǹkan kan àwọn olùtọ́sẹ̀ kan ṣe méjì bẹ́ẹ̀ àwọn darí bọ̀ àwọn tún bá a kò sí nǹkan kan mẹ́tẹ́lẹ́sẹ̀ èkú bẹ́ẹ̀ ni lọ́lọ́run wá sọ fún ẹ̀ńtọ̀n Abrahim náà pé bàbá yìí bàbá Abrahim ọlọ́mọ Abraham ọlọ́mọ náà pé bàbá náà lọ́dún náà ọlọ́run wá sọ fún ipe èéṣe òsì parí mẹ́tẹ́lẹ́sẹ̀ àfa kí ló dé wá jẹ́ kí ló dé sí ó ní kò sómi ni ẹ kò sómi bó ní odò kíní kọ́ odò àṣàkọ́ olómi ti gbẹ odò ọmọ kíní kọ́ omi ti gbẹ odò olómi ti gbẹ à ṣé ìdábẹ́lẹ́ àbúrò de bó ti wí nù ìyá yá àtàràgbà ó ní ló bá wa lọ nùlá ní bẹ́lẹ̀ ló bá wa lọ lé salamu aleykum ti ní bí ti máa kíra wọn ìtẹ̀gbọ́ta àbúrò àdúgbò ni wọn salamu aleykum wọn mo kọjá mi sáwíà ibi ó wà náà ló wà mo wá ń darí bọ̀ náà bí ọ̀sẹ̀ méjì tí mo lò mo tún bá a bẹ́ẹ̀ náà ó ti ṣe jẹ́ wọ́n ní kò sómi kò sómi wọ́n ní òsómi náà ni mo wá ní ṣé tí ìdáǹbẹ̀ ńlẹ̀ àbí tí ó lò àbí tí ò sí ńlẹ̀ wọ́n lá ní ìdáǹbẹ̀ ńlẹ̀ ìdásàlá àti ìdábàjì rẹ̀ wọ́n ní kò sómi wọ́n sì kọ́lé ọlọ́run lọ́wọ́ mọ́nláyàyà mọ́nláyàyà ẹ̀wọ́n ló fẹ́ bẹ́ẹ̀ kí ti sánmọ̀ ó máa jáde kó máa dà ní àbí kí ti lẹ́lẹ̀ ó máa sùn jáde. Ah, làwọn wá ní kí ti sánmọ̀ ó máa bọ̀ kó lè bá àdélé wa ẹni tó bá mọlé àtàrà gbá sí ilé arawasára arawasára ẹni tó bá mọlé àtàrà gbá sí ilé àwọn bàbá wa bí ìyá yín sílé bóyá ilé ayédára ẹ ṣeun kò jù bẹ́ẹ̀ náà lọ bàbá yẹn ní báwọn ti dìde báyìí káwọn máa lọ òjò pa àwọn délé ni òjò yẹn wàá rọ̀ lọ́dún di ọ̀sẹ̀ kan alibarika àjọ náà mo fi bẹ lọ́hùn ìjókòó tá a jókòó yìí ìjókòó àbáǹdà náà ni kójú ọmọ dà wà láàmú lèmi rù lẹ́ẹ̀kan ẹ̀ẹ́kejì yíyún akéré ni òun náà ni gbígbàdúrà tí ọlọ́run ṣe fún bàbá wa àtàlágbá yìí náà ni ìyàwó wọn rọbí lódìndín oníyejọ́ àwọn kan ń jọ àwọn kan sọ pé jọ ni àwọn kan sọ pọ́sẹ̀ kan ni èyí ò bá jẹ́ mo lọ́dọ̀ bàbá yẹn ó ní ọjọ́ gbọ́ọ̀rọ̀ ni ó wà ní maternity Ìlọrin that was nineteen sixty three ó ní gbà táwọn wá débẹ̀ tóun tóun dé hospital àwọn ṣe ṣe ṣe ṣe àwọn gbé òǹtúlọ àwọn gbé gbàgbọ́lọ òun wá lọ́njọ́ kan lòún wá ní à ẹ jẹ́ ìyàdọ̀ àfàǹdà wípé wọ́n lè fún mi lóko ọlọ́run tí ń ṣàtìbádọ́hùn kó lè bá a sọ̀kalẹ̀ láyọ̀ làwọn bá délẹ̀ sàlámù alẹ́ mọ́mú sàlámù ìyàwó mi rọbí ni níbẹ̀ mọ́tánìtì ẹ̀ẹ́dínlẹ́gàn báyìí kẹ́kẹ́ ó kọ́ lọ́run tí ìbàjọ́ àà ah, ah, mọ́nlá yàyà ó kọ́ lọ́run tí ó ṣẹ̀ṣẹ̀ mú lọ tí ìyàwó rẹ̀ ó fi bímọ ṣé bí bímọ ó ti wà láti bí ọ̀sẹ̀ méjì ó ti wà ṣé kó bímọ ni ó dá ó ti bímọ. ọmọ làwọn bá ń wojú àwọn wojú àwọn wojú ah, mọ́nlá yàyà ìdílẹ̀ ìdílẹ̀ lọ́ọ́ gbọ́mọ rẹ ni lọ́mọ lọ́mọ lọ́wọ́ bá ó ti bímọ ni inú yàrá pálọ̀ wọn yẹn náà ni pálọ̀ táwa báyẹn ni mọ bó ti wà mọ́ nísìnyí o làwọn wá dìde ara wọn ṣe tìkọ̀ lónìí mọ́lá yàyà wá ndásàlá ti wọlé wọn fúláwà wọn tún wo wọn gbé kankan wọn ti parí pátápátá ní ẹ bá wá ní wájà wo ọkùnrin ní abóbìnrin ẹyà tètè máa lọ obìnrin ni obìnrin ọ̀nbẹ́láyé nìsí ọkọ ẹ ọ̀rẹ́ àwọn bàbá wa ṣé Sulemani ń bẹ láyé dìsìn dáadáa Ọlọ́run wọlé bàbá náà wọn lo tí wọn lo ń gbèsè ayé ni wọn tó gọrùn ọdún láyé àmọ́ tí wọn fi kalẹ̀ lé ní ẹgbẹ̀rún ọdún tá a mọ ọràn bàbá Sheikh Adam wọn ò tó gọrùn ọdún láyé àmọ́ tí wọn gbé kalẹ̀ ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ọdún a mọ ọràn ni àbáwọ ṣàbílí Muhammadu Sambo aláì kò dàgbà rárá àmọ́ tó gbé kalẹ̀ àdàbí tí ẹ bá sọ lọ́run lónìí kùránì ló kù. ntí àti ìlànà àti ètò àti ọmọkéwù àti àǹfààní àtẹ́ntì àmọ̀ràn tí ẹlẹ́lẹ́gbẹ̀rún ọdún ni òun náà làwọn àjòkó sílé ni wọ́n ní ká wíwì káyà á sì yá tàlùkù sí i ní alukurani náà ló wa àbá ní agbóni kalẹ̀ ká máa àmọ́ ńgbà tí àwọn bàbá wa ṣe wa eh, eh, ṣe wa kàlíwà tó ti sọ pé sẹ́yìndù àyàtì náà ni àyàtì kùrìsí àbí wọ́n ní ká ṣe kùrìsí ẹyọ kan àkàríyàkù kan lèélàáfì kan olúwàláwù kan rábàlágbé rábì nọ́ọ̀sì ká ṣe lọ́kọ̀ọ̀kan bàbá ti ṣe gbogbo yìí hùn pátápátá bóyá wọ́n retí káwọn bàbá àdìbàdì nìkan tó gbọ́ ọmọ wá fún wọn bóyá ètò kan sì wà bóyá ọmọ yẹn ti bẹ̀rẹ̀ kó máa wọ aliwa láti sìn kọ́mọ́ ti pé àwọn aláwọ̀ ajákìlẹ̀ mu oríkè ṣe ọmọ lásán ẹni ó bí ẹ ṣe ọmọ lásán bàbá bàbá rẹ ṣe ọmọ lásán bàbá ìyá bàbá rẹ ṣe ọmọ ìyá ìyá ìyá bàbá rẹ ṣe ọmọ bàbá bàbá bàbá lọ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ lásán òun yìí náà kì í ṣe ṣe wọ́n ń gbé bàbí ó wà bẹ́ẹ̀ torí ó gbọ́dọ̀ kọ́kọ́ tẹ àwọn bàbá lọ́wọ́ kémi tó lè mọ wí nǹkan nípa bẹ́ẹ̀ gbogbo àwa tá a wà níbí yìí wọ́n ní ká panupọ̀ mo kí àwọn ìyá wa ẹ̀pẹ́ fún wa ẹ̀rọ̀njẹ́ fún wa gbogbo ẹ̀ ní ṣojú yín dáadáa sí ni dáadáa náà wà pẹ́pẹ́pẹ́pẹ́ bẹ́ẹ̀ àtẹ̀yìn àti gbogbo tó jáde lára yín ẹ̀rẹ̀ láhàlà wàlá kú wọ́tà ìlànà ìlànà ìlànà ìlànà àwọn èèyàn máa wù mí pé tèmi ti jẹ́ àwọn bàbá àbáwọn yẹn ọ̀nà jì láàrin ara wọn ọ̀nà jì wọ́n ní ká ṣe ẹ̀ẹ́dẹ̀ kùrìsì torí àsìkò. àádẹ́ ṣe làkàdíjà kún àbáwá Salman ẹ máa ràn mí lọ́wọ́ lórí ẹ̀ o bisimilayi rahman rahim torí ẹ̀yin tó lọ lẹ̀ lárúbáwá àwò tẹ̀ta àbá mujibu. بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض ما الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعود حفظهما وما العلي العظيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنيتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن الله فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم إلى في قريش إلى في رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وأمنهم من خوف بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد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 بذات بسر سر ممن ابرالك ربي من كرجي آمين بحقيقة مبرجي آمين بأمان كنت به يا سلام بمحمد من جاء بالبلد آمين وبسر القرب كذاك لهبي وأعلي الجاسب المنارج آمين وبأهل الحي وباجته وبأهل القدرة والمرج وبتيبيل واسل ولدعته بسات المسلم تسجيك وبقلبي ذي بال وككدا وحياتك ليس بمنسيج بمنازل أفلاك وكذا بمطالع يا ثم البرج آمين بالآل بساب من بهم كل الخيرات لنا تجي يسر وجبر كسري بيدا ليكون بوسرك ممتاجي وقال أقلا ردوان على صبي بحبك واجي ومن قلبين بهادك يا مولاي وعجل ببرجي وصلاة الله على الهادي وسلام يهدى بالوجاج لمحمدنا ولعمدنا ما باكم بالمرجي آمين وعلى صديق خليفتي وقت الفاروق وكل نجي وعلى عثمان شهيد الدار وعلى عثمان شهيد الدار وعلى عثمان شهيد الدار وعلى عثمان شهيد الدار وعلى عثمان شهيد الدار صلاة الله على الهادي وسلام يولى في الوداد لمحمدنا ولأحمدنا خليفاته فقد البارو في وكل نجي ولو ثمان شهيد دار رقاب سماء لدرجي وابي لها سنين مع الارقة الازواج وكل شجي وعلى الانور واسرته وغزل اولياء البجي وعلى الاولياء عن الاقبجي وعلى الانور واسرته وغزل اولياء الاقبجي مآمل المال وهال الهب وسار السيد بدرج بعرب بهم وبأهلهم أجل بالنصر وبالبركة يا رب بهم وبأهلهم أجل بالنصر ṣe ámì méje méje ámì ámì ámì ámì ámì ámì ámì ámì ámì ya Allah iṣẹ́ ọlọ́run àbọ̀ ọlọ́run ìdúró ti ní ọlọ́run ìkúni ọlọ́run àgbéga ọlọ́run ìyọ́nú ọlọ́run ọlọ́run dákun ṣe fún ọmọ wa tuntun tèmi ohun tí ó bá lù láyé kó kùn lẹ́mìí ju bàbá ẹ̀ lọ kó kùn lẹ́mìí ju bàbá bàbá rẹ̀ lọ kó kùn lẹ́mìí ju bàbá bàbá bàbá náà lòun lọ kó kùn lẹ́mìí gán-an pẹ̀lú àlùbáríkà àti gbogbo tí bá jẹ́ ìrìnrìn ẹ̀lá haúlà wọlé àkùnwátà yẹ́nlá abilá ìlàrí ìlà sí o kí àwọn ìyá wa náà láti lọ rìn ẹ̀rọ ìjákèjá rí pẹ́ gbogbo tó kù tẹ́ ẹ̀ mọ̀ rí ẹ̀ mọ̀ rí ẹ̀ mọ̀ rí kò sì ní táyé ó fi parí lójú yín àtọmọ àtọmọ ọmọ mm. àtọmọ àtọmọ lójú ọmọ fún mi. Lord.